àwa wáyé òṣèlú òṣèlú alábòsí ẹ wá wáyé òṣèlú òṣèlú alábòsí. ẹ̀yin kan lẹ rí un ẹ jẹ́ kí a máa wọ́ ọmọ bẹ́tò lọ o ẹ dákun ẹ farabalẹ̀. ọjọ́ ẹ̀san ọ̀lọ́ títí kọ̀jọ́rọ̀ ó dùn ni. olóyè tí ò sí mọ̀kàn kẹ́ra mi wà tẹ́lẹ̀ náà ni ara mi ò fìgbà kan yá o ikọ́ ti ń dà láàmú dípẹ́. ẹ̀yin aráàlú jogbo ó ṣe mí láàánú pé tí ara ẹnìkan ò bá ti yánú àwọn tá à ń ṣèbúra fún àlè ìbòrò yìí lọ síwájú mọ́ nítorí náà ara olóyè balógun kò yá ibi là á fi ọ̀rọ̀ orò náà tì sí. ó máa dà pọ̀ ẹ̀yin ọmọ ènìyàn èéṣe tí ẹ fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ ẹ̀yin ọmọ ènìyàn èéṣe tí ẹ kò di ọ̀rọ̀ olúwa mú kí ẹ sì kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí ẹ fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ ọmọ ènìyàn ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ olúwa mi sì ti pèsè ilé ológo sílẹ̀ fún àwọn àyànfẹ́ tirẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ni a ò ní dé ilé ológo náà nítorí pé àwa ènìyàn. ó dẹ̀ pé òótọ́ wà ní ọ̀rọ̀ tí aṣèrè ń sọ. òótọ́ bíi ti báwo. ṣé kìí ṣe pé adigunjalè ni àwọn tó ń darí ìlú wa ni àbí àjàkálẹ̀ àrùn ogba gbogbo ìlú kan. ìyá kò gbóògùn àfi bí rògbòdìyàn tó lọ láàfin ọba wa tí gbóògùn.